الحمد لله رب العالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أكوري ó kàn lẹ́yìn ṣíṣe léèwọ̀ ìṣàfitì ara ẹni sọ́dọ̀ bàbá tí kìí ṣe bàbá wa tàbí pípera ẹni lọ́mọ bàbá mi <clears throat> tó yàtọ̀ sí bàbá wa. àkórí ọ̀rọ̀ tó kàn ní àtàdírú من ارتكاب ما نهى الله عز وجل ورسوله عنه ìkìlọ̀ nípa máa ṣe àwọn nǹkan tàbí máa gùn lé àwọn tọ́lọ́run ọba alágbára ọba tó gbangban tó ṣe léèwọ̀ tàbí tó kọ̀ àti tí òjíṣẹ́ rẹ̀ sọ̀lọ́lọ́hù aléwà aléwà islam kọ̀ fún wa kéèyàn máa gùn lé ìkìlọ̀ nípa rẹ̀ òní àkórí ọ̀rọ̀ tuntun باب التحذير من ارتكاب ما نهى الله عز وجل ورسوله صلى الله عليه وآله وسلم عنه قال الله تعالى قبل شيء الإمام النووي إمام آية كتب وقرآن النبي صلى الله عليه وآله وسلم آية كم واني آية سورة النور sura 24, aya 63. Ayah ẹlẹ́ẹ̀kejì, òní Ayah Suratu Ali Imran, 3, aya 30. Ayah ẹlẹ́ẹ̀kẹta tó mú wá, òní Ayah Suratul Buruj, Ayah kejìlá ń bẹ̀, Ayah kejìlá ní Suratul Buruj. Èyí tó mú wá sí kẹrin, òní èyí tó wà ní ááyà ọgọ́rùn-ún kan àti méjì àbí méjìlélọ́gọ́rùn-ún ó ní qala Allahu ta'ala ọlọ́run ọba àlekè ọlá onífàlẹ̀yáhàdárí alladhina yukhalifuna an amrihi an tusibahum fitnatun aw yusibahum adhabun alim fàlẹ̀yáhàdárí wọ́n lọ ṣọ́ra wọn o àwọn wo ni alladina yukhalifuna àmúrí àwọn tí wọ́n ń yapa tọlọ́hun tí wọ́n ń yapa àn àmúrí àṣẹ ọlọ́hun tí wọ́n ń yapa àṣẹ ànábì sallallahu alaihi wasallam an tusibahum fitna kí fìtínà má lọ bá wọn o àwọn yóò sí ìbáhùn adabun alimun tàbí kó máa lọ jẹ wọ́n ìyà ẹlẹ́ta ìlérò. Báyà ẹlẹ́ẹ̀kejì, ó ní wà yóò hábèrè kó mú lọ ònàfsà, ọlọ́run kìlọ̀ fún yín nípa ara rẹ̀ o, ẹ ṣọ́ra yín o. Ẹlẹ́ẹ̀kẹta, iná bá tó ṣàrọ́ bí ká nà ṣàrí dájúdájú ìyà ìjẹ níyà olúwa rẹ̀ tàbí ìyà olúwa rẹ̀ <laughs> ó lè kókó. Ẹlẹ́ẹ̀kẹrin, wàkàdálíkà, áhdùrọ́bíkà, bí ìgbámú tọ́lọ́n ti rínú o ìdá akọ̀dàlẹ̀kúrọ̀ gbogbo ìgbá ìlú kan mú wàíyá bọ́ límàtù ní ìgbà tí ìlú yẹn jẹ́ ìlú alábòsí ilẹ̀ ẹlẹ́ṣẹ̀ tí ó ṣe gbá wọn mú nìyẹn pẹ̀lú ìyà ìnà àdáhù alíìmọ̀ ṣàdé gbígbámú tọ́lọ́n títa ríru ni o líle koko ni o àlàyé tí Sheikh Muhammad bin Salih bin Al-Uthaymeen nínú ṣẹ́rì wọn tí wọ́n ṣe wọ́n ní qala an-Nawawi rahimahullah ta'ala fi kitabi Riyadus Salihin alimama an-Nawawi nínú tíra àwọn Riyadus Salihin wọ́n ní báàbù ta'biri min al-wuqu'i fima naha Allah wa tàbí ìgòlé nǹkan tọ́lọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ ṣe léèwọ̀ tàbí tó kọ̀ fún wa wọ́n ní yàní wọ́n ní túmọ̀ rẹ̀ ní anàlẹ̀ ìsáànà yajibu an yakuna hadaron minal wuqu'i fi muharramat wà láyàtà hàn wọ́n ní ìtumọ̀ rẹ̀ pé ọ̀ràn yan dandan gbọ̀n ni o fún ọmọ ènìyàn kó jẹ́ kó wà ní ìṣọ́ra tàbí kó máa ṣọ́ra níbi ìkó sínú àwọn nǹkan èèwọ̀ kó sì mọ́ mu ní fúfúyẹ́ kó mọ́ wù pé ọ̀rọ̀ tó fúyẹ́ ni wálá ya gílíbù hulẹ̀ amúnú makrila mọ́kìrìlá kó má jẹ́ kó borí ọkàn òun mọ́lẹ̀ ìfàyàbalẹ̀ níbi ètí ọlọ́run fa iná báàdọ̀ náà sí yàgúrú òṣèìtàn torí àwọn kan ń bẹ èṣù máa tàn wọ́n jẹ yàkúrú báwo ló ṣe ń tàn wọ́n jẹ yóò máa sọ fún wọn ní ọkàn wọn pé if i lè má àṣìyà wàstagfirila ṣe kíní lọ ṣe ṣẹlọ́n òyìnbó tọrọ àforíjì ìfàlìlímà síyà ṣẹlọ́n wàrọ́mọtòlọ́ ìtààlà sábàkọ́tù rọ́dọ̀bà ṣe bí àánú ọlọ́run ọba ti gba wájú ìbínú ẹ̀ àánú ọlọ́run ọba ó bo ìbínú ẹ̀ mọ́lẹ̀ dáru àánú ọlọ́run ju ìbínú rẹ̀ lọ lọ́ọ́ lọ́ọ́ máa ṣẹlọ́n bó bá fẹ́ ṣẹlọ́n jàrí pé èṣù ò máa sọ ọlọ́kàn rẹ̀ báwọn ìfọ̀ alẹ́lẹ̀ máa fìyà àní máa ya pa ọlọ́run ṣàìtàn ní sọ́bẹ̀ ẹnu ọkàn o torí náà má bẹ̀rù ó tọrọ àforíjì àwọn aláyé ìgbà kan wọ́n máa ń sọ àwọn ọ̀rọ̀ kan ẹlòmí ò sọ pé ẹ iná ló ń gbà ń tọ́ lọ́wọ́ tó bá yà wọ́n padà sálè jẹ́ náà iná ló ń gbà ń tọ́ lọ́wọ́ tó bá yà wọ́n ṣe kí ni wọ́n padà sálè jẹ́ náà ṣèbí fìrí àwọn náà ìbínú ọ̀dọ̀ fìrẹ́ọ̀nà ni Musa ti jáde lẹ́lómi bá ní ayé òun fẹ́ lé ayé lọ ó fẹ́ lọ ṣùgbọ́n owó ó fẹ́ wẹṣẹ àwúre ó fẹ́ ṣe awọ́rò ìwà nǹkan wọ̀nyẹn ẹbọ ni o àwúre ẹbọ ni awọ́rò ẹbọ ni oògùn owó ṣíṣe ẹbọ ni gbogbo ọ̀nà kọ́nà tí ìbá gbà wá àti yahoo plus àti tíò plus ìyàwó kan wá ní laptop kò sí tó bá ti ṣe laptop níbì kan ó gbọ́dọ̀ wẹ ọṣẹ torí ẹni tó jẹ́ client yẹ tí wàá tiẹ̀ ń communicate ó gbọ́dọ̀ sàtì náà tó jẹ́ pé bó tiẹ̀ jẹ́ one dollar ló sẹ́yìn kí ló mọ̀ tó ń sẹ́ndì one dollar fún ó ṣẹ̀bọ̀ náà kò sọ́gbọ́n hmm, ó ṣẹ̀bọ̀ ọlọ́run kó ṣàánú wa wọn náà kẹ́ni kankan mọ́ gba ìtànjẹ o pé àwọn yahoo kan wà tí ò lẹ́bọ̀ ọ́nà agbárí ni wọ́n ń tà lọ ghetto lẹ́kọ̀ọ́ níbi táwọn tó ń ta agbárí yẹn wà ó rí i pé wọ́n padà sọ fún ọ pé ọmọ kò lè yọ o àbí kò ṣe báyìí kò ṣe báyìí ní nǹkan tí wọ́n ní kò ṣe yẹn ẹbọ ni hmm? ẹbọ ni àwọn nǹkan ẹbọ kéékèèké àtàwọn ẹbọ ńláńlá àtàwọn ẹ̀ṣẹ̀ kéékèèké àtàwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wọ́n ní kò ṣàfù má jẹ́ kí èṣù kó ṣe kí ni kó tẹ̀ ẹ́ jẹ eléyìí tí mo fẹ́ mú wá áyà eléyìí kò sínú bí ṣéèkù fèmí fi ṣàlàyé o ṣùgbọ́n áyà yẹn wà nù alukur'an ní kátó ka láwọ anzalna áàdà alukur'an àlàjẹbà nílà rẹ tọ́lọ́hún sọ pé káma sálì ṣèitọ́mi ìkọ́lá lílì ìnsán ukfur falamma kafaro kọ́l inni bari omink inni akhafulloha rabbal alamin ọlọ́run àpèjúwe ọmọ èèyàn tí ń ṣe lọ́run lẹ́ni tó fi ọkàn tẹ́ páláàánú lọ lọ́run ẹ̀ṣẹ̀ onítùmọ̀ tó dàbí àpèjúwe àṣẹ ìtọ́n tó sọ fọ́mọ èèyàn wípé ó kú ṣe kékeré fàlámà káfàrọ́ ìgbà tọ́mọ èèyàn ṣe kékeré tán ó ti kó sínú ẹbọ tó ti lọ jẹ́ ògbóni tó ti wẹgbẹ́ ayé ẹ̀gọ́ ní ah, àwọn àfá ayé gangan wọ́n ń bẹ nínú àwọn ẹ̀lẹ̀gọ́ ní tó bá jẹ́ ẹgbẹ́ ò lè rí ṣe tó ló fẹ́ jẹ́ PS permanent secretary ó ti wá lé títí ó ti wà nípò director yóò kàn rí pé ẹnìkan tó ṣẹ̀ di director ni wọ́n gbé síwájú kí ló dé wọ́n ní ní interview kò perform ah but wọ́n lọ wo kíní performance interview máàkì ju tiẹ̀ lọ́nà ẹ̀ wọ́n ní appointment pass rank appointment pass rank èdè báràkì ni ipò ó ju oyè lọ ipò ó ju oyè lọ ó dàbí ọ̀rọ̀ gómìnà àtọba oyè lọ́ba ipò ní gómìnà ìyẹn ló fà táwọn gómìnà yẹn fi ju àwọn ọba yẹn lọ ipò ó ju oyè lọ so nígbà míì odidi kọ́lẹ́nì ó wà ní báràkì wọ́n lọ yan captain tàbí major wọ́n fún ní kí ni appointment mo ò bí mo ò bí kọ́lẹ̀ yẹn dáa kó dáa dúró ni from above olófà tí wọ́n bá wá àrẹ́sì general ó lè jẹ́ ẹni tí ó wá àrẹ́sì ẹ̀ gan ó lè jẹ́ non-commission officer ni I have order from the headquarters that you should follow us kìíní parapara wọn náà ti mọ̀ wọ́n ti kọ́ kìbọn yóò tẹ̀lé wọn jẹ́jẹ́ ni appointment pass rank. ògbóbiyé ọlọ́run kò ṣàánú wa ìkọ́lá lílì ìsànì okùnfò tó tó náà sẹ́niyẹn bá ti fẹ́ wọnú ẹgbẹ́ ní ẹ̀ àwọn àfáàyín gan wọ́n wà nú ẹgbẹ́ awo táwọn ń ṣe kí ìwọ darapọ̀ mọ́ wa àwọn òfin wọn òun ò nígbà kọ́kọ́ tó ní ó dá bí ó sẹ́nu ọ̀nà ibi tá a ti ń ṣe pàdé nù ó rí wọn wọn wọlé tó bá ti di aago aago mẹ́fà rọ̀lẹ́ ṣé ìmáàmù yín tó ma wá ń kí mọ́gíríbì á ní kí wá mọ́gíríbì á rò pé ilé ẹ̀ náà ní ní ilé rẹ̀ kankan ò jìnà bọ̀ ń fi hàn ọ́ bí táwọn ti ń ṣe ìmáàmù ń bọ̀ ń bẹ̀ wọn ò bí tó wá kí mọ́gíríbì kò gbọ́dọ̀ má wà toró ń du oyè kan ń du ipò kan ń bẹ̀ bí máa wò ló bá rí lóòótọ́ òun ìmọ̀ ó ní ẹni yẹn sọ fún ẹni yẹn máa ń ṣògbó ní àforíjì ń ṣe kìkì tó là mọ́lẹ̀ ní ìmọ̀ mú yí ọmọ ọmọ ẹgbẹ́ àwọn tó lò ní láyé olódà òun ó fún ìmọ̀mù yẹn ní sáìn kan sìn báyìí lòun ó ṣe ṣe sí báyìí ló sì ṣe dá àwọn òde bí dá kó mọ̀ dàn kálọ̀ mọ̀ wà wọn lọ́ọ̀kan olóde ẹ̀fún sáì mọ́ yẹn náà dẹ̀ fún padà bàbá ní òun ò sọ fún ọ ẹ̀yà ń gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ìdí òkàn fẹ́ fàyọ ni wípé kíní yẹn wọ́n máa fi ń tọ̀yàn jẹ lónà bá lọ darapọ̀ mọ́ wọn nígbà tí bàbá ìmọ̀ọ́mù gan ti wà ń bẹ̀ àwọn àfáà lówó àfáà ńlá tẹ̀ ń pariwo ó wà nú àwọn kò sí nǹkan kan bẹ̀ tí wọ́n náà bá jọ ètò òdi bá fàyàn fàyàn kò sí nǹkan kan bẹ̀ ó dàbí ìgbà tí èèyàn kan wà nínú ẹgbẹ́ tí wọ́n ń dájọ́ náà ní ẹgbẹ́ kan nílé kò nǹkan kan. ìkọ́lá lè ní ìsàn ó fòrò àṣẹtọ̀ sọ fún pé ṣe kèfèrí falámà káfàárọ̀ ìgbà tó di kèfèrí tán tó dẹlẹ́bọ kọ́ọ́l ṣẹtọ̀ àwọn anáwọ́ sókè ìní ìbàrí omi mo bọ́wọ́ bọ́ sẹ́nu ọ̀rọ̀ rẹ o mo yọwọ́ yọ sẹ́nu ọ̀rọ̀ rẹ o òun gan tó ń wò ìní àkọ́fù lọ́há rọ́bàlẹ̀ àlàmì òun gan fúnra máa bẹ̀rù ọlọ́run kí láyà kí ló sọ lẹ́yìn rẹ̀ fàkánà ákìbátàhùmọ̀ ìnáà kọ́ọ̀dìdé ìnìfíà ọlọ́ni ìgbẹ̀yìn àwọn méjèèjì àti ṣàìtàn tó tàn jẹ àtòun tó gba ìtànjẹ ṣàìtàn ní wípé àwọn méjèèjì lọ wọ̀ náà kọ́ọ̀dìdé ìnìfíà wọ́n ṣe gbére nù náà ẹ̀wọ̀n mọ̀ wà lọ wàdálìká jẹ̀zá òpọ́ọ̀lì ní eléyìí ní ẹ̀san àwọn alábòsí ẹ̀san àwọn tèfèrí ẹ̀san àwọn ẹ̀dẹ̀bọ̀ tó dẹ́bá ní vọ́ọ̀lì vọ́ọ̀lì nǹkan pè ní vọ́ọ̀lì táwọn túsámọ̀ sábà túsá alábòsí yẹn ó kọ̀rẹ́tì náà bẹ́ẹ̀ pé tẹ́ bá sọ pé àbòsí ojú tàbí máa wò ní pé ẹnìkan tó hùwà àbòsí kan ẹlẹ́bọ̀ pọ́nbélé ni Kùránì gbà lérò pẹ̀lú wọn o torí pé ààbọ̀ mọ̀ gbólùmí èyí tó tóbi jù nù àbòsí ó ní ẹ̀tọ́ ọtọlọ́run ká mọ̀ fún ọlọ́run ká wá fún ẹ̀dá tọlọ́run dá kílẹ̀ tọ́ ọtọlọ́run òun ni ká sìn ín ká jọ́sìn fún iyyaka na'budu wa iyyaka nasta'in ìrẹ́ là ń sìn ọ̀dọ̀ rẹ̀ la fi ń wá ràn lọ́wọ́ àwa gbé ọlọ́run jùlẹ̀ àwa lọ ń sìn nǹkan dá. o ni Lukman fi sọ fọ́mọ rẹ̀ pé yá àbù náyà látún ṣìrìkìbìlá ọmọ mi ọ̀wọ́n ilé ọmọ mi ọ̀wọ́n la ṣìrìkìbìlá mọ́mọ́ orogún pẹ̀lú ọlọ́run mọ́ṣẹ́ bọ́ iná ṣìríkà làbólùmọ́nà àbín ìmórogún pẹ̀lú ọlọ́run máa ṣe bọ́ òun làbòsí tó ga jùlọ. tuntun náà a kì bá wàkàtà ní ká jẹ̀zá ilé ìní ẹ̀sán àwọn owó àwọn ẹlẹ́bọ àwọn kìfìrí àwọn alábùsọ́lọ̀ mọ́ ṣe wá lọ́mọ náà tó àṣẹ tán ọmọ tààyàn jẹ́ ọjà àbá ẹ lóhun owó èlé ní ò bá gbowó èlé báwọn ni ó ṣe kọ́ lébò ni ó ṣe ra mọ́tò èlé òní sálárì ẹ lóṣù àti títà ilé tí wọ́n kọ́ níjẹ̀tadà lónìí ilé tí wọ́n kọ́ níjẹ̀rin dà ilé tí wọ́n kọ́ níjàrún dà àwọn ilé kan tiẹ̀ dúró wọn ò wó ẹnìkan kan ò gbé bẹ̀ wọ́n àwọn ẹ̀sọ́ pé kìíní kan civilization mo sọ pé about three thousand years ago fún àwọn sọ̀tàn àwọn kan tó gbé bí kìíní kan ní wọn àwọn ilé yẹn dàbí dúró wọn dúró síbẹ̀ kò sẹ́yìn tí ń gbé bẹ̀ mọ́ mo wo kíní wildlife ní àwọn cliff kéékèèké yẹn wọ́n á ṣe desert kan àwọn ilé yẹn wọ́n very intact nínú desert ní aṣálẹ̀ ìfẹ́ tó gbé bẹ̀ mọ́ wọ́n wá ṣe wọ́ọ̀ ìkókò àyẹ́nà wọ́n aṣọ àyẹ́nà ìkókò àyẹ́nà yẹn wọ́n lóun ló wá ń gbénu léyìí yóò wá rìn lọ bí twenty something kilomita létí omi ibi tó ti máa ń rí oúnjẹ yóò wá gbé wá bẹ̀ wọ́n ló fi réèsì generation ọmọ méje ń torí ilé tó wá fẹ́ kọ́ nígbà yẹn ká ní ẹni yẹn àwọn tó lé yẹn báyìí wọ́n gbá lójú ni wọ́n fi kọ́ wọ́n lù yẹn jìbìtì ni wọ́n fi kọ́ ilẹ̀ onílẹ̀ ni wọ́n gbà ìkòkò ló wá ń gbé ní kan lè rí nǹkan tọ́ka sí àwọn ọmọ ọ̀dọ̀ wa ń bí alápò ibi tá a ti wá kò tiẹ̀ ní ìdí ta ló ń gbé òun ọ̀yọ́ ilé tí wọ́n ti pàtàn pé ṣàngó àjùmọ̀ àtàwọn ọba ọba ọba tí wọ́n ti lò tí wọ́n ti lò gbà tí wọ́n lo agbára ń bẹ̀ ta ló ń gbé ọ̀yọ́ ilé presently àwọn ẹranko ló ń gbé bẹ́sà àwọn forest guard wá wà ń bẹ̀ tó bá fẹ́ wá bẹ̀ wọ́n mú ọ̀tọ̀ wọ́n kó gbàǹgbà tọrọ bandit street gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìbọn tí wọ́n kó dání nítorí pé àlè sọ ìkókó lè yọjú lójijì ó ṣeé ṣe kárí kí lè níbẹ̀ ó ṣeé ṣe ṣùgbọ́n ní ìsìn torí àwọn báńdíìtì náà ó kó bàn tó pọ̀ dání ibẹ̀ ni wọ́n ti lo ọlá lánàá gbogbo àwọn tó wá lo ọlá yẹn nílòkulò ọ̀dà ọlá ọ̀dà báyìí bẹ́ẹ̀ lọ́lọ́lọ́ fi sọ pé èṣù ó ṣàìpá ó kàn ra náwó ẹ̀ òkè ni èmi ò mọ̀ rí o ìní àhọ́ fún á rọ̀bàdà tó wá sọ pé òun bẹ̀rù ọlọ́run yẹn òun ní yọ nínú náà tó rọ́lọ́ ṣe kí ni ọlọ́run bá ti parí ẹjọ́ rẹ̀ kò sì bẹ̀rù ọlọ́run náà torí ń àwọn ń tàn kíni ó ń ṣe àwọn èèyàn lọ́nà ń tàn wá sheikh usaimin rahimahullah rahmatan ó ní fàínà báàdọ̀ ibẹ̀ láti lọ àwọn èèyàn ní ìbẹ̀ ìṣúmọ̀ tàn wá jẹ يقول افعل لما فيها واستغفر الله افعل لما فيها ورحمة الله تعالى سبقت àti lọ ó wá lọ mú àyà sọ́rọ́tù nìsá wa inna Allaha la yaghfiru an yushrika bihi an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ṣẹ̀tọ́ sọ ọlọ́run ọba bá ṣe kìkìrí kò ní fún tó bá ti kú sínú ẹ̀ o abẹ́ṣẹ̀ míì tó bá yàtọ̀ sí ẹni tó bá wọ náà yóò forí jù kò bá mọ́ tù bá pé kú ẹ̀ẹ́n nígbà tó ti ṣẹbọ tó ṣẹbọ náà èrò kan kówó ìjẹ ni tó ṣẹbọ náà ìdílé onílẹ̀ ló kan sọ pàtàkì tàn tó gbà tó ṣẹbọ náà ilẹ̀ yẹn nígbà tó àwọn kan fẹ́ rà àfisọ́ náà ń jẹ́ ni wọ́n fẹ́ kọ́lé epo sí ilẹ̀ tí ò wọ́n ti five hundred thousand naira ó di fifty million tó dọ̀ ń bẹ́ mílíọ̀n ó di tí wọ́n mílíọ̀n ó kàn gbé tàbọ̀dẹ̀ lárúgbà gbálé ìtàn ní ìlú gbé wá wọ́n sì ti fún ẹ níṣẹ́ àti ẹ. Hmm, wọ́n nígbà kí etí iṣẹ́ bọ ṣẹ̀tàn ní sọ bẹ́ẹ̀ ìlànà èrì dálé kamínẹ́lẹ̀ àmọ́ ní àlìkáàdìbà alẹ́tì yàgòrò bí aṣètọ́ ọ̀nà bá ní àdà àtàwọn oríṣiríṣi míì nínú àwọn ẹ̀tàn irọ́ èyí tí àṣetọ́ ń fi mọ́ kó tàn jẹ́ bá ọmọ ádámà wàmọ́ yà ìdí omi ṣe ìtọ́nù ìlà àgúrò rọ̀ṣẹ́kì ìfẹ́ni wá yà mẹ́wàá ó ní bẹ́ẹ̀ sì ni àṣetọ́n ṣe ìlérí kankan fún wọn bí i ṣe ìlérí ẹ̀tàn ìlérí asán ìlérí òfo ìlérí òfo ni nkpa. pa ẹgbẹ́ kan yẹn nù ṣé sọ́tò láṣìírí yẹn ló yọwọ́ ẹ̀ kó dá mọ́ o hmm? fàlíwájìbù làhádàrú ṣé kì ní èyí tó jọ́ràn èèyàn ní ìká wà ní ṣọ́ra tàbí ká ṣọ́ra mímọ̀ náà lọ́wọ́ àrùsùlù àníhú níbi tọ́lọ́ àtòjẹ́ ẹ̀ṣẹ̀ léèwọ̀ tó kọ̀ fún wa fún mọ̀tàdálà lè mọ̀ àlèfòrọ̀ ìmọ̀ ńlọ bí ó ló wá mú àwọn ẹ̀rí wá nínú pẹ̀lú àwọn àyà ọlọ́run nínú Qur'an níní ha nínú àwọn tó mú wá ta kọ́kọ́ kà nípìlẹ̀ ta tú ní gidi olọ̀rọ̀ ọlọ́run tó ní falẹ̀ ya azari lladhina yukhalifuna namri kí wọ́n ṣọ́ra wọn gbogbo àwọn tí ń yapa àṣẹ ọlọ́run tí ń yapa àṣẹ ànábì antusibahum fitna kí fìdínà má lọ sí o ayé sí ibà má dábọ̀nà tàbí kí ẹlẹ́ta ẹlẹ́rọ fàdíyàdàrí lẹ̀dí iná yóò dì fún ànàbì kí wọ́n ṣọ́ra àwọn tí wọ́n yapa ẹ́ àṣẹ ọlọ́run ayé an amórí rọ̀súlìlá mo mọ̀ náà o bọ̀dé ẹ̀ bá lọ sọ ẹ̀lẹ́mí ní pépà nábì nìkan ṣe bí yí lọ́lọ́run ló bẹ̀rẹ̀ àwọn tí wọ́n yapa ànábì kí wọ́n lọ ṣọ́ra torí how yẹ yahoo nínú tẹ̀síìrì ìlà Rasulillah sallallahu alaihi wasallam ìyẹn ló fà á tí Imam Nawawi nínú àkórí rẹ̀ tó sọ pé báàbù tàbíìrì mìnìrì ti káàbì mọ̀ọ́nà Allah azza wa jalla wa rasuluhu ìyapa àṣẹ ọlọ́run àtòjíṣẹ́ ááyà yìí ń sọ àwọn tí wọ́n ń yapa ànábì anamri rasulillah wà máa na yukhalifuna anhu ìtumọ̀ yíyapa ànábì ni yukhriju na anhu àwọ yakhruju náà á ní òní ó jẹ kò ní jẹ́ àkọrọjà yakhruju àkọrọjà yakhruju ni wọ́n ń jáde kúrò lọ́dọ̀ ànábì ìyẹn ni pé wọ́n ń kúrò níbi súnà ànábì tó lánàbì ní ìsìn ànábì ò sí lérí ìjókòó má ayé ìgbà tánàbì bẹ tánàbì bá ń sọ̀rọ̀ bí mi ṣe ń sọ̀rọ̀ yìí fún àpẹẹrẹ kì í ṣe pé bí mo ṣe ń sọ ìhò nǹkan lájọ́ ń lò bí tánàbì ṣe jókòó táwọn èèyàn ó jókòó yípo ẹ̀ tàbí mọ́ṣáláṣí tí ó jókòó wájú ẹ̀ ẹni tí ò bá tàná tí ó jáde ni yóò bóde tó lè sọ̀rọ̀ òdì tó lè sọ tó ń sọ òun ò gbá lè yarí ó sì lè máa lọ kó máa sọ jẹun ò sì ní sọ̀rọ̀ nígbà tí mọ̀ pé yà ó jẹ òun wọ́n mọ̀ pé kínú wọ́n kí ni ẹ̀kọ́ sọ nínú yàtọ̀ àwọn kan yàtọ̀ zẹlẹ̀lú wọ́n máa ń yọ́ kò ní di tánàbí tí ń bá wọn sọ̀rọ̀ ọlọ́run rọra yọ́ lọ ọ̀rọ̀ yẹn ò bá wọn lára mú pé ọ̀rọ̀ anábì ti lè jù járe àwọn mọ̀nàbì kìnà bá ní ṣe wá àti yóò ara yọ́ kò mbẹ kò níbi tí ń lọ fẹ́ lọ tayò ní o nílé bábà fẹ́ lọ ta draft kò níbi tí ń lọ fẹ́ lọ tayò ọlọ́pọ́n lábẹ́ ẹjì kò níbi kankan tí ń lọ ń lọ lé ẹmu ó fẹ́ mẹ́mu wọ́n ti ẹ̀ ti flash yẹ̀ ó ti wò ó ṣẹ́ẹ̀kì dẹ̀ ti wà ní silence ó ti rí àwọn ẹlẹ́mu ní ọ́nkà àti ìrí ọ nílé ẹmu o kò síbì gangan ti ń lọ ó fẹ́ lọ mu gbó ó fẹ́ lọ jẹja ó fẹ́ lọ jẹ ọjà ó fẹ́ lọ tún fi ẹran ẹlẹ́dẹ̀ ajá ẹ̀fẹ́ràn ajá ń sìn ìjọ ní gbogbo tó kiri kan tó ti dá ajá lẹ̀ lérí àwọn bẹ̀yẹn ẹ̀ẹ́ nìkan tó ní ó yè mú níwádẹ̀ kó báyà tó ń ta tòmátò yìí tó ti àwọn kan ò ní rà mú wọ́n dàn àdúgbò mi ta di ẹ̀wà yìí ta ló ajá ń gangan àbí tí wọ́n ti ẹ̀ ní kí wọ́n fún wọn lóròró ẹ̀ káwọn fi ṣe bẹ̀ gan. irú àwọn abáyé ní ìsìn àní tòmátò kankan bẹ̀ torí afẹ́ lè dì gan ńgbà tá à ń kọjá bẹ̀ ní àti òwe Yorùbá tó ní àyànjẹ ajádùn tí máa dátò ló lọ ṣùgbọ́n àyànjẹ ajádùn fún ẹni tọ́rọ̀ ṣẹ̀rí àbáyé tó bá rí iṣẹ́ tí ń yan ajá ibi máa fẹ́ èmi ní orí òmọ́tẹ́lù ní òun ibi máa fẹ́ gbé mi ló tẹ̀ tó kí n rí orí ajá pẹ̀lú eyín ẹ̀wọ̀n àwọn mo lè má lè jẹun mọ́ láàárọ̀ jọ iye ni wọ́n ń pè ní ìkórìíra ẹ̀ṣẹ̀ tó bá ti rí pé tó bá kọjá ní ẹmu yóò mọ wù ọ́ mú tètè máa bẹ lọ́n kó ṣe ẹ̀ṣẹ̀ ní kórìíra fún ọ ẹgbẹ́ ah ẹmu yìí sì ń ta tuntun ẹ kóun tiẹ̀ rí aha kan kóun kan mú aha kan bẹ̀ hmm? olórin kan ní ṣèkan kò mí ṣèkan kóra rẹ káwọn jọ mọ mú lọ tó bá ti ń rí bẹ́ẹ̀ lọ́mọ bẹ lọ́n ọkàn rẹ kókó jẹ́ ọkàn tí ó mọ kórìíra ẹ̀ṣẹ̀ àti ẹ̀yẹ̀pà náà ó ní wọ́n kò ní ọ̀dọ̀ ànábì ayé wọ́n kò bí súnà nàbí wà láyù bàálù nàbí í wàyàrìtẹ̀kì bú nàhù wọ́n ò kù lá yẹn pé wọ́n kò bìkítà náà káàkún kò nítumọ̀ sí wọn páwọn gbéjú súnà kankan jù sílẹ̀ ẹ̀ṣẹ̀ gangan ni wọ́n wá ń kó sínú ni wọ́n ń gùn lé lè yá bẹ́rù kí wọ́n ṣọ́ra àǹtùsí fitna kí fìtínà má ṣẹlẹ̀ sí wọn fìtínà tún fi kulubihim nínú ọkàn wàhálà ọkàn wà lè yáàbù bí lálọ́run làwọn bẹ̀rẹ̀ yóò lè kọ fi kulubihim alfitna tún nínú ṣáàkì bí ma yajibu li yakinu fi nínú fìtínà yẹn ó ní iye méjì ó máa wá sí wọn lọ́kàn nínú nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn dandan gbọ̀n ni ká wà lórí àmọ̀dájú ń pa ẹ̀ mélòó lọ́lọ́run ẹ̀yọ̀ kan ṣùgbọ́n tó bá ti ń sá fún súnà yẹn ní tí ó padà ṣẹlẹ̀ ni pé iyì méjì ó wà máa wà lọ́kàn wọn nípa ní tí ò ní ká tó di ọ̀ràn yẹn kálámọ̀ dájú pẹ̀ tí a mọ̀ pé àṣọ́lọ̀ ẹyọ kan ló wà ní àbí méjì àbí mẹ́ta mẹ́ta lọ́kàn náà kan yóò máa fún ní problem àwọn ṣẹ̀gbó nǹkan kan ṣùgbọ́n àwọn àwọn Yorùbá náà mọ̀ pé lẹ́dùmarè wà àmọ́ àwọn èèyàn yẹn náà àwọn ànábì kan làwọn náà àwọn aláàjì mi ń ronú báwọn o ẹ̀ẹ́ngbà tó ti ń tó ti kú ònú súnà fìtínà yẹn ó máa bá awi ṣáàwà bí yóò rọ̀ tànà wò tàbí nǹkan tá a ṣe léèwọ̀ jíjẹ mímu níná lílò ìṣe tá a ṣe léèwọ̀ yẹn yóò máa ṣojú kòkòrò nǹkan ìdíni tí alimam ahmed kọlọ̀mbá ní yọ́nú sí ọkọlọ̀mbá ní kẹ ó ní aftadiri malifitna ṣó mọ̀túnmọ̀ fìtínà tọ́lọ́run lóhun ó kò bá wọn oníyàáni kọ́ọ̀lì sàárà àtúntíbà fitna ó ní alfitna asherik ìtínà tọ́lọ́run sọ ń bẹ̀ yẹn ni ẹbọ imam ahmed ló sọ bẹ́ẹ̀ imam ahmed wàlàálà ìdá rọ́dà báàdó إذا رد بعد قوله أن يقع في قلبي شيء من الزيت فيهدي ó ní ó ṣeéṣe rí ẹni báwọn tó fi jẹ́ pé ọ̀rọ̀ míì tọ́lọ́run sọ yóò rọ́dú ẹ̀ yóò dá padà yẹn ṣe ń ka ayé ayé ni ẹ́ ọlọ́run òróró kò rí bẹ́ẹ̀ bó ṣe ṣe bẹ́ẹ̀ yẹn yóò kàn kó sínú ọkàn rẹ̀ ni ìgbórí níbi ọ̀rọ̀ ọlọ́run yóò ṣe parun fàlámà záàgó àzáàgọ́lọ́ òkúlù ìbáhùn wàlọ́ òláyà ìlẹ̀ kọ́ọ̀mọ̀lì fàtíkì ní sọ́tù sọ́fù bàbá nàbí Musa báwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ yá bá ní Israel ẹ̀yin ọmọ Israel yá kọ́ọ̀mì ẹ̀yin èèyàn mi nígbà tó dùn ní èé ṣe tẹ́ ń kó nira bá mi kí ló dé tẹ́ ń tó ní ṣùtá wàhálà yìí pọ̀ báyìí pákọ́ nípa alámúnà á ní rọ̀ sórò lọ ilé ìkò ṣáà ó tún wá jẹ́ tuntun ní bá mẹ́bí mi ṣèbí gbogbo ilẹ̀ ìwọ̀n kó ọlọ́run ni mo jẹ́ sí kí ló wá dé sí ìnira pọ̀ báyìí. ọlọ́run nígbà tí wọ́n gún orí òkúlùbà ọlọ́run ó wá ṣẹ́rí ọkàn wọn kúrò lójú ọ̀nà tààrà wallahu la yahdi al bá wọn ní torí àsìkò wàlíyàtù bí lálọ́n kó láwọn abẹ́ o sọ̀làhádẹ́rù ó ní àfáà ní alfitna ká ṣọ́ra fún fìtínà o ihdar almukhalafa an amrillahi wa rasuli ṣọ́ra ìmọ̀ yapa àṣẹ tọ́lọ́n àti tòjúṣẹ́ à ń yù sí ibà ká fitna kí fìtínà má lọ bá o a yù sí alim tàbí ẹlẹ́ta ilérò àdáàbò mọ́kìlìm ìmà fi dúnìyà máa fi àfọ̀ ìyẹlẹ́ta ilérò lè jáyé yóò ti jẹ́ ń tàn yóò tún jẹ́ lọ́run ó sì lè jẹ́ ọ̀run nìkan ni ó ti jẹ́ kó má jẹ́ láyé tọ́lọ́n bá fẹ́ kó tún ṣìnà sí dáadáa kò ní rí ìnira kankan gbé nígbà tí gbọ́ wà bí ṣe ń jẹ lẹ́dẹ̀ ni ó máa jájá kò sẹ́ran tí èjẹ́ ń tiẹ̀ yóò jẹ kò ló yóò jẹ ayán yóò jẹ ìrà ìdí òní jẹ ìtumọ̀ kan fẹ́ fàyọ́ bẹ́ẹ̀ ni pé irú ẹni yẹn wọ́n èé bẹ̀rù ni kò ní kírun nígbà tí wọ́n ń pè irun bẹ̀rẹ̀ irun ma ni wọ́n ṣe máa ń pè lójoojúmọ́ jà tó ti dé tó bá dé ẹwà kéjì ni wọ́n bá yín kí láti ní soro o soro rataki ni n so ro nye o audu ni n so ro nye o abdulali di audu o mma mma ni n so ro nye eme mma muhammadu lafula ni nwere nka ilorikiri mma ni n so ro nye o ibrahim ibrahim ni n so ro nye o dey nde si ibrahim ni a ma n pe dey nde ile iwe kúbúrà ní sọ̀rọ̀ yẹn kọ̀díjà nìyẹn o kúbúrà ní sọ̀rọ̀ yẹn o làtífà ní sọ̀rọ̀ yẹn o àwọn orúkọ mùsùlùmí ó bá dé ẹwà ké sí o ó kírun adẹ lọ nígbà tẹ ẹwà ké ni mo ní tó bá ti wọ́n pè lẹ́ẹ̀kan ó sì ní tó bá ti dé kẹ́kẹ́ o ó ní ah, ọ̀rọ̀ náà ló máa fi ń ṣe rẹ ní ẹ lọ jókòó jàre ọ̀rọ̀ náà ò le tó fẹ́ jàre ẹbí òkírun òní òní wà ìjẹ́ náà inú àwọn gan mọ́ ju inú yín lọ òun ṣá mọ̀ pé muslim lòun ọlọ́run ọ̀dẹ̀ pé méjì ìwà tí ó gán dájú tí ń lọ ọgbẹ́ ìtẹ́ ń kí wọn tínú yín ṣú nílẹ̀ ṣe ìwọ́n kówó jẹ́ mọ́ṣáláṣí yín yẹn kí wá láǹfààní ìlú kíkí ń bẹ̀ kí ó mọ̀ mú dájú ṣàtọ̀ ní kọ yẹn o tààhán ọlọ́run kó ṣe àánú wa fún wa yuhadhirukumullahu nafsa ayé ẹbẹ̀ ìyẹn ní ẹ ṣọ́ra fọ́lọ́run fàyínà òṣàdé ìdènà ìkọ̀ ọlọ́run kìlọ̀ fún yín para rẹ̀ ẹ ṣọ́ra fọ́lọ́run ọlọ́run lè kókó nífìyà jẹ o kama qala ta'ala gẹ́gẹ́ lọ́wọ́ bá ṣe sọ nabbi ibadi fún wọn ní ìró àwọn ẹrúsìn mi a ní anal ghafuru èmi láláforíjì àròhìn oníkẹ́ ọlọ́wà ni wà á na àdábí wàlẹ̀ àdábùlàlì ìyá pèmí gangan ni ìyá ẹlẹ́ta ilé rò suratul hijri àyà 49 sí 50 wa ìlàmù ọlọ́run tún sọ ní sọ́ọ̀tù Máídà àyà 98 ẹ lọ mọ̀ àmọ̀dájú annallahu shadidul iqab ọlọ́run bá lè kókó ní fìyàjẹ́ ní wa annallahu ghafurur àti pé aláforíjì oníkẹ̀ẹ́ fàbádà ẹ̀kọ́ ọlọ́run bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú jẹ́ làálà yàgbébù àmùmí mẹ́kìrìlá kí ìfàyàbalẹ̀ máa borí ọkàn èèyàn níbi kíni ètè tọlọ́hún wàlẹ̀ ìsáànù ìdá àmìnà ní mẹ́kìrìlá àsọ́bà olùbàlá wọ̀làdà. tí èmi lọ fọkàn balẹ̀ ń bí etí ọlọ́run pé kò sí ní tọ́lọ́run ó ṣe ní tí ó padà ṣẹlẹ̀ sí onítọ̀hún ni wípé àdánwò yóò kí ni ó wà ṣẹlẹ̀ sí ìyà ọlọ́run ó wà ṣẹlẹ̀ sí ọlọ́run mú méjèèjì wá fún ẹni tó bá ti ń ṣẹ̀ tẹ́lẹ̀ pé anàgọ̀ fúru rọ̀ yìí tó bá túbá òun ó forí jìn òun ó kẹ́ ọ ó sì kọ́ sọ̀rọ̀ ìyàgbé tó bá túbá ìyà yẹn ti wà ńlẹ̀ àṣẹ ìtàn ó wà mọ́ bá ẹ ṣe tẹ̀síìrì kùránì láì kéwú láì já àfáà rẹ̀ ìjẹ́ wọn tí ó ṣe yóò gan fèsì bọ́lọ̀ lóun olùjìyàjẹ èèyàn lóhun òun sì láláàánú yẹn túmọ̀ ẹni pé òun ò ní fìyà yẹn jẹ mọ́ kò lẹ́kọ̀ọ́ òun lágbára àti fìyà jẹ o ìgbà foríjìn lòun ó ṣe tẹ̀fsìrì ṣàìtàn tí ó ṣe ń tiẹ̀ nìyẹn tẹ̀fsìrì gangan sì ní pé ìtumọ̀ ẹni pé olùfìyàjẹ ni téèyàn bá ń ṣẹbọ tí ò túbá tó ń ṣe lọ́n tí ò túbá tó fi kú ó ti lẹ́tọ̀ọ́ síyà tó bá jẹ́bọ ni yóò wọ náà tiẹ̀ fún ẹni tó bá túbá kó tó kú àforíjìn ó wà fún lórí èyí tó ti ṣe lọ yẹn yóò ọlọ́run àkẹ́ lórí kó túbá ó tó ti bẹ̀rẹ̀ sí ṣe dáadáa tẹ̀síìrì gangan nù àmọ́ ti ṣẹ̀tàn ní wípé ọlọ́run lágbára àti fìyà jẹ wọn ẹ mọ́rò pé wọn lágbára àmọ́ o òun ó foríjìn o òun kẹyìn torí náà máa ṣe lọ́n lọ ìtumọ̀ ti ṣẹ̀tàn nìyẹn náà fi ní ká ṣọ́ra kó ká mọ́ gbàkànjẹ́ o. Hmm? wàlẹ̀ àdàkọ́lá lọ́wọ́ tẹ̀bà àrọ́kọ̀wà tààlà ìdí ní tọ́lọ́wọ́ bá lé kí ọlọ́ọ̀bá ìbùkún ni fún gíga ní fún tó fi sọ nínú sọ́tìlẹ̀ àárọ̀ sura 7 aya 97 sí 99 afa amina ahlul àwọn aráàlú náà tí wọ́n fọkàn balẹ̀ ní àyà tí ya ń bá súnà wípé ìyà ọlọ́run lè tí ìlú bá ti sùn ìyá lè sọ̀kalẹ̀ lójú oorun ni wọ́n wà níyà ọlọ́run ó dé ọlọ́run ó bá wà wù àwọn amina ahlul qura àbáwọn aráàlú náà fọkàn balẹ̀ àyà tí yahoo ń bá suna duha ọ̀rọ̀ pé ẹni wọ́n bá ti sùn kò ṣiṣẹ́ lẹ̀ lọ́sàn àwọn kojú ìyàyàn ọlọ́run ó dá a kò lè wá lọ́sàn wà ń yàrá àbò nígbà tí ń ṣe lọ́wọ́ wọ́n gba world cup lọ́wọ́ tí wọ́n ń ṣe olympique lọ́wọ́ tí wọ́n ń ṣe all Africa Games lọ́wọ́ tí wọ́n ń pè ní kí wọ́n ń pè ní ìsìn aag ẹ́ tí wọ́n ń gbá WAFCON lọ́wọ́ tí wọ́n ń gbá kìíní tí wọ́n bá ń ṣeré lọ́wọ́ nìyẹn tí wọ́n ń ṣe mestac lọ́wọ́ tí wọ́n ń ṣe kìíní kan dé lọ́wọ́ ẹ́ pàǹtí meeting lọ́wọ́ gọ́ọ̀nà broadcast lọ́wọ́ do president in broadcast during the day you understand ọlọ́run lòun lè ṣe bẹ́ẹ̀ àfàámínú mẹ́kọ̀ọ́lá ṣé wọ́n fọkàn balẹ̀ sí ti ìtọ́lọ́mù fàlàyà mẹ́nu mẹ́kọ̀ọ́lá ẹnì kò ní fọkàn balẹ̀ kó sọ pé kí lọ́lọ́run fẹ́ ṣe ìlàlẹ̀ kọ́ mọ̀lẹ̀ àfàwọn ìjọ òfò yóò ní kí lọ́lọ́run fẹ́ ṣe kò sí ní ọjọ́ ọlọ́run mọ̀ ṣe wá níjọ òfò alẹ́ àmín min makri láì wà lè mọ̀ bọ́ọ̀lì fa iná oyá àmàlùmọ́ ẹ̀yà ṣáàmìnà lè máa sí ẹ̀ẹ́rẹ́ tó fọkàn balẹ̀ síte ọlọ́run òun lẹni tí máa ṣe tó bá wù nú ẹ̀ṣẹ̀ wà láyà kọ̀ fún ò kò ní bá pẹ̀rù ọlọ́run làkín náà fi lè àkíkọ̀ ti kọ́ sí àwọn ní ti pàápàá mọ́tàn jẹ́ àtàrà wa jẹ́ ó kàn à wò bí ẹni pé ó láyà ni á ó láyà kìnìún <laughs> ẹni òfò ní bó ṣe wà yẹn òfò tó mi ẹ̀fọ́ ò ko kò á lè pè lófò nílé tóun ó N'i lè á nà máa lòhò alahu máa làhù àlàdà ibùsẹ́rí sí rẹ̀ ìyá ni wọ́n nà pààlà ìjẹníyà ni níbi tí ó parí ọ̀rọ̀ rẹ̀ sí nípa lọ́wọ́ àlàáfíà wa ń bẹ lọ́wọ́ mọ́jẹ wa ń yà ó. tààlà. ọlọ́run bá sọ kàdáàlíkà áhàdùrọ̀ bìkà ìgbámú tọlọ́run tọlọ́run bá fẹ́ fi ìyàjẹ̀ èèyàn bó ti máa rí nìyẹn o ọlọ́run bọ́rọ̀ kan bọ̀ ní o tẹ́lẹ̀ ó wá ní ìdá àkọ́dàlè kúrọ́ ìlú tọlọ́run bá bá mú wàyí àbọ̀ ọ̀lìmọ̀ tó ní ìlú tó jẹ́ lọ àbùsí jẹ́ ń ṣẹbọ tó ń ṣe oríṣi nǹkan tí ò bá tọlọ́run mu tọlọ́run bá fẹ́ mú wọn yóò pa wọn lọ́wọ́ kàní ìbá ti gbọ́tàn àwọn ìlú àwọn tó pakòtò ọlọ́run bọ́lọ́run ṣe jìsú ẹ̀ wọn ó pa wọn rùn sọ́rọ́bù múlíkù náà ọlọ́run sọ àmì tó máa ń fi sàmì ayákọ̀ sí fàbí kúmùlẹ̀ abdọ́fà ìdá ìyá sàmù lẹ́rù kọ́lọ́run ò lè falẹ̀ ya mọ́ ilẹ́sẹ̀ bẹ̀ṣẹ̀ ń rìn tàbí kọ́lọ́run jẹ́ kílẹ̀ omi tìtì ìyá sàmù tí ó máa ń mì ta ló lè dúró fílẹ̀ bá mì mọ́tò oní orin

ìtúnṣà ń sọ ń bí náà ni pé ká ṣọ́ra wa mínà tàhàwù ni bí máa sí àtìlà kìí ṣe tàá ìrẹ́ lèmi tó bá gbọ́ tàhàwù ní àìràn lọ́wọ́ ni hàn nílé kìí ṣe àtàáwùnù ìyẹn ni ìrànra lọ́wọ́ ilé àtàáwùnù kí ẹ máa fojú rí náà nǹkan pé kò ṣe nǹkan kan ẹlẹ́mi ni ọ́ sílẹ̀ èlò lọ́lọ́run ó dájọ́ ní <laughs> ọlọ́pàá tó wà lẹ́sẹ̀ títì tó ní 200 wada tó kọ́ọ̀kì ìbọn tí ń sáré fún 1000 tó wà lápò no don't worry change torí èèyàn ti rí gómìnà ẹ̀rọ kó ṣẹlẹ̀ sí mi gan rí o 500 naira no don't no báàbù change dey go ló mú rí pójú ẹ̀ sí ẹranko ní i give you i give you money the other time wíwá hmm, òyìnbó wo jẹ ni mo fẹ́ broken lè yẹn gbọ́dọ̀ sọ sí wọn tó bá fẹ́ ìbò gidi inú lè bí o ah, i give you money the other time wíwá fight àná ìkákan sọ Yorùbá ni ó fẹ́ máa ṣèrègùn àbí ojú wọn pọ́n débi pé mi mo fẹ́ lè wọ pé mi ti rẹ̀ sójú pọ́n tó bá yẹn mo kàn five hundred naira mo fún ìgbẹ̀lá bí kọjá lọ́mọdé sọ torí ìjọba lè ní kí n bá àwọn àjẹjì fún ọlọ́pàá ní ìjà wọn mọ̀mọ́ jùjẹ̀ ṣé mo jẹ ìmọ̀ náà bẹ̀gbẹ́ wọn wà láì mo fún five hundred ni mo sáré nílé lọ kéde go máa lọ pààyàn tí wọn bá pààyàn kọsọ nígbò ni ọba tó ń kọsọ ńgbò mo rà ni ó parí ìlẹ́gà roadblock gbọ́ kan wà tó lọ́wọ́ èèyàn kì í bá tó bá tiẹ̀ jáde àǹsìn yẹn lè ọlọ́run ṣàánú wa ọgọ́lọ́run ṣàánú wa kí ni mo fẹ́ fàyọ ń bẹ̀ ní ọ̀rọ̀ tí mo ra sọ yẹn tẹ́rẹ́ lómi ni kí ni tó jọ tó jọ mọ́ ni pé tẹ́ bá wọn bá sọ yóò ní àwọn kan ló ń gbé mílíọ̀n lábújá ìlú ní fifty five hundred naira ta ní kẹ́ fún wa bí mo ti gbọ́ tọ́lọ́pàá kan sọ ẹ fún wa lówó wa ẹ fún wa lówó wa jọ èló ní five hundred ìgbà yẹn fifty kọ́bọ̀ èló ní fifty kọ́bọ̀ ta ní kẹ́ fún wa àwọn èèyàn ní yẹn lábújá ti ń gbé mílíọ̀n ti ń pín mílíọ̀n kí lẹ ṣe sí i àwọn kan náà wọ́n bá zẹ́fẹ́ jẹ́ fún wọn lówó wọn náà ó kì ní lónìí wọ́n ní kò mú wá tó mú àtàháwò ìṣẹ́ ràn pé wọ́n ti fojú àti mú yẹn ní fúyẹ́ pé yẹn kéré kì í a fi ń wo ẹ̀ṣẹ̀ ńlá ní Yorùbá sọ pé kí ni mo ṣe ní ìdófàdíyà mi ò tẹ́ ọmọ ọlọ́run pa náà ẹ̀ṣẹ̀ wo lẹ́ni mo ṣe kí ni wàhálà pọ̀ tó báyìí mi ò gbólóhùn tó dẹ̀ sọ pé mi ò tẹ́ ọmọ ọlọ́run pa yẹn ó burú ju ẹ̀ṣẹ̀ tó rò pé ń ṣẹ̀ lọ torí pé ọlọ́run ò bímọ nínú kùránì ọlọ́run ní gbólóhùn pé ọlọ́run bímọ táwọn èèyàn sọ yẹn sánmọ̀ fẹ́ fàyà nítorí ẹ̀ òkè fẹ́ kú dàbí ilẹ̀ fẹ́ fàyà ẹ̀ẹ́nà ó wà ní sọ́rọ́tù Mariam sura 19 anda aule rahmani walada torí pé wọ́n pe ọmọ mọ́lọ̀ ṣe mọ̀ pé <laughs> ṣe gbọ́rọ̀ yẹn burú ah, bàbá gọ̀ọ̀dù máa dájọ́ o múrò àwọn ọ̀rọ̀ wọ́nàwọ́nà bẹ́yìn ìyẹ́ ṣọ́ra so nítorí náà wọ́n ní ká má fojú rẹ̀ náà ká má mú ní fúfú yẹ́ ìmọ̀ṣẹ́ lọ́n hátà iná min áàlì ìlú ìmọ̀ǹkọ́d pé ipa rínú àwọn onímọ̀ tó sọ pé iná ọ̀rọ̀ jùlọ ìdá fún àlàlì máa fi yàtà bí ha téèyàn kan bá ṣẹ lọ́n mùtàháwìnà bí ha lẹ́ni tó mú ẹ̀ṣẹ̀ tó yẹn ò wàláwọ́ká náà ti sọ bí rọ̀tán kódà kẹ́ṣẹ̀ yẹn jẹ́ṣẹ̀ kékeré sọ́rọ̀ tàbí rọ̀tán ẹ̀ṣẹ̀ yẹn ti dẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ kékeré ni kéèyàn rí obìnrin kan kó wò láwò tún wò fún àpẹẹrẹ obìnrin kan dírẹ́sì sìn ó wá wọ kọ́mú àkọ́mú kan wà jẹ́ pé orí ọyàn yẹn ò rà pọ́ìntì síta báyìí yẹn wò lákọ̀ọ́kọ́ tẹ̀mọ̀ yẹn kàn rí ni àfúrà fúrò lẹ́yìn àkọ́kọ́ tí èèyàn wò yẹn kìí ṣe ọlọ́run ànábì ni ọlọ́run fún yàn ò ní kọ́ṣù ó wá dẹ̀ kejì tó ń wò ó tó wá tọ́jú ó wá ń forí ya máa bu oríṣiríṣi ń bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ ara àwọn ẹ̀ṣẹ̀ kékeré ni mo rò pé wọ́n ní ó wá wá sẹ́mẹ̀ pé ìbọn ò ṣe dìná wíwò yẹn a rínú àwọn àfáà tó sọ pé torí bó ti fojú kéré ẹ̀ yẹn ó ti dẹ̀ṣẹ̀ torí tó ń sọ ni pé eléyìí ìṣẹ̀ṣẹ̀ ṣẹ́rí èmi ló fà gbọ́ bá wọn ṣàlàyé ọ̀rọ̀ yẹn kó lè yé wa o àwọn àfáà yẹn apá kan náà àfáà ní ìfojúfúyẹ́ ẹ̀ṣẹ̀ tí ò tóbi tẹ́lẹ̀ ti sọ ẹ̀ṣẹ̀ yẹn di ẹ̀ṣẹ̀ ńlá ìyẹn ni pé fífojúfúyẹ́ yẹn ó ti sọ pé kì í ṣẹ̀ṣẹ̀ mọ́ kí wọ́n sì sọ pé tó jẹ́ṣẹ̀ ìṣẹ̀ṣẹ̀ ó ti dẹbọ torí pé wọn náà ti fura ìdípò ta ní ipò ọlọ́run wàlíyá àbùdílà kọ́lọ́ ńlá àwọn arúgbó rí bẹ́ẹ̀ o lèmọ̀ kọ́ ọmọ fi kọ́ bèèrè nínú tààwù ní bí a torí pé ó wọnú ẹ̀kan èké hẹ́n ṣe lè lọ́lọ́run ó jẹ́yàn yà sí lọ́sàlọ́ ẹ̀wọ́ òkèrè ó tí àgbé secondary school lè mí tí ń ṣiṣẹ́ tíṣà ní mí kí èèyàn jẹ́ principal sí ní àwọn ìyẹn fi repo sí mọ́tò ṣe bí mo fi repo èbí kí n lè wá síbi iṣẹ́ náà ní ọ̀rọ̀ yìí kò sépo nu mọ́tò mi owó yẹn náà mo fi ṣe kí ni mo fi wọkọ̀ wá bí iṣẹ́ ni kò sẹ́ṣẹ̀ ń bẹ̀ ẹ̀kọ́ tí ń jọ fi fá ẹ̀ṣẹ̀ nìyẹn àwọn òṣè pínwó òṣè tó ọkọ àwọn tíṣà yòókù tí wọ́n ní mọ́tò náà kẹ́ ń fún wọn ní iye yẹn ìwọ́n mú twenty thousand ká sọ pé torí pé wà á lẹ́kùn sixteen ó ṣe ní prorata kí ó ké. Okay àwọn level 15 officer mi tí wọ́n ń lo can ìwọ mú twenty èèyàn lè ṣe ní mathematics tó ní bá ṣe calculate ratio mi kó o fún wọn ní fifteen thousand tó tọ́ sí wọn àwọn tó jẹ́ level fourteen tó ń gun ká fún wọn náà kí gbogbo yín kẹfì mọ̀ pẹ́ fún ẹ̀ṣẹ̀ ní kinní yẹn kì í ṣẹ̀tọ́ mo rò kó tiẹ̀ so téèyàn bá ti wá fojú rẹ́ náà yẹn kò ní nítumọ̀ mọ́ lọ́dọ̀ èèyàn ọkàn yóò máa kú sí i in tí ṣẹ̀rí àbéèrè fún ni pé tẹ̀yàn bá ti ṣe lọ́hùn kọ́kàn rẹ̀ wá rírì torí pé ẹni tó lè sọ pé òun free níbi ẹ̀ṣẹ̀ láyé tó ẹ̀kọ́ táwọn afá kọ́ ni pé àwọn ọmọ òun kódà tó fi dórí àwọn ànábì ọlọ́run gbogbo wa èèyàn ni wá ànábì èèyàn ló náà wájú ọlọ́run ànábì wa Muhammad mò ń sọ èèyàn ló náà níbi kíni Oríkọ́lọ̀ ní ìdájá ànẹ́sùrò lára alifáti wà ráyítà náà ṣe àdìkùlú ní títí tọ́lọ̀ fi ní wàtàkfírhù ma wá foríjìn àná. Sígbàtọ̀ ọlọ́run sọ fáànà bí kò wá foríjìn ta ni wọ́n. Ọlọ́run ó ṣàánú wa. Bí wọ́n ń sọ fún wa ń ṣókí nínú báàbù ni ẹ má jẹ́ ká máa fojú ré náà. Ẹ má jẹ́ ká máa fojú tẹ́ńbẹ́lú. Ẹ má jẹ́ ká mú ní fúfú yẹ́ ẹ má jẹ́ ká ṣe ẹni tí ò lákàkún nǹkan pè lẹ́ṣẹ̀ ìyapa ọlọ́run ẹ má jẹ́ àgọ́ pé kò sí jàre ọlọ́run gan máa understand àwọn kan nìyẹn wọ́n máa ń sọ bẹ́ẹ̀ ọlọ́run gan máa understand èèyàn lè wà nàìjíríà yìí kí ó kó free ọlọ́run kẹ́límọ̀ yẹn tún dé kílọ́ọ̀sì ẹ má jẹ́ àmọ́ sọ bẹ́ẹ̀ kéèyàn tọrọ àforíjì ó túbà kó sì gbìyànjú láti máa sá fún un nínú ọ̀nà tí yẹn lè gbà máa ń sá fún ni kéèyàn bẹ lọ́hùn kó ṣe nírọ̀rùn fún láti sá fún nínú ọ̀nà tí yẹn lè gbà ni ìmọ̀ gbé àárín àwọn ẹni rí tí yẹn bá rí pé àwọn tó ń bá kẹ́gbẹ́ àwọn tó ń bá rìn àbí ibi tó ń gbé ìgangan ló ń jẹ́ kẹ́ṣẹ́ òun ó pọ̀ kó kó ń bẹ̀ lọ síbi táwọn ẹni rí ń gbé mo rò gbójú wa nídìí kó kó ń bẹ̀ lọ bí àwọn ẹni rí ń gbé kúrò nínú àwọn tó ń bá rìn yẹn lọ́jọ́ yẹn àwọn èèyàn dáadáa tó ayé fásitì yẹn àsìkò tó ní iṣẹ́ tó ń ṣe ọlọ́run gbàdúrà ẹ̀ owó máa ń yọ ń bẹ̀ ó wá máa ń ráwọn àsìkò eré lọ́mọ jókòó sí mọ́ṣílẹ̀ àwọn táìmù yẹn lọ́mọ ka Quran pa fóònù ẹ tàbí kó fi sí silence ṣùgbọ́n bá ń pè àwọn yẹn kó yá ajá lọ ṣeré òní lọ tàbí kó pa fóònù wọn anaa rẹ̀ ẹ́ ti mọ̀ wà ni mò ń bọ́ lọ́n na jú ń bẹ̀ ni jọ́wọ́ ni wọ́n náà wájá àfà àfà àfà àfà àfà àfà ti kúrò láàrin wọn nìyẹn ẹ má máa pé ó mọ̀ ti dà àfà àkùnmọ̀ mẹ́mú mọ́ ẹ bá pè ń sin wàásù òṣì ló máa máa ṣe fún bẹ̀rẹ̀ wàásù òṣì pè mọ́jà ti bọ́ nìyẹn ti bọ́ nìyẹn يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين هذا والله تعالى عالم ọlọ́run kó la ẹ̀mí àti ẹ̀yìn níbi máa fojú lórí ẹ̀ṣẹ̀ àti máa gúnlé àti máa kó sínú nǹkan tọ́lọ́run àti ìṣẹ́ rẹ̀ ṣe léwọ̀ اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه àà ní ìgbà wà mẹ́ tí ó dàkojú mi fò iṣẹ́ kìí ṣe mí mú wá o pé ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ó ekpe ọba layumli ó máa ń lọ lára ọlọ́run ọba ṣe gíní a máa ń lọ èèyàn lára ụwa ń ṣe lọ inú rẹ̀ wà á máa dùn bẹ́ẹ̀ sọ pé kan wà lọ́dọ̀ ọlọ́run tí ò tí ò wà gbá mú tí ò ní ṣe gíní tí ò ní jù lẹ̀ mọ́ inna Allaha la yumli liz-zalim yàní yumhilhu bóyá da'uhu yazlimu nafsahu hatta idha akhadahu lam yuflithu ọlọ́run ọba máa mú alábòsí ìyẹn ni pé ọlọ́run ó lọ lára amhala yumhilhu nínú wáṣà mẹ́wàá tọ́rí kíkọ ló wà amúhìlì humuru waida. yóò lọ lára yóò fi ilẹ̀ yóò fi ilẹ̀ yóò pàtì yóò rò pé ẹni ẹ wà rò pé kò sí ẹni tó lè mú àwọn lórí ilẹ̀ mọ́ yóò máa ṣe tó wù hátà ìdá àfọ́dà títí tọ́lọ́run ó fi wá mú tọ́lọ́run bá ti mú báyìí nam yóò fi lè tù kò ní jù ú lẹ̀ náà wàtálá kọ́wùlà òtà ààlà ìyẹn lọ́nà ojú mi fo àdìs mi ànábì wa ka ayé àti mo kà lẹ́ẹ̀kan pé kàdálíkà àdùnmọ́ pìkà gbámú tọlọ́hún nìyẹn tó bá ti lè gbáyàn mú báyìí kòkòrò ò lè gbọ́mọ̀ o obìnrin pọ́lọ̀ kan lọ wa lára báyìí nínú ìgbámú tọlọ́ ní dé bá wọnú sàárè kò sáàyè mọ́ sáàyè tó fẹ́ wáyé wá túbá rọ́bìrì jìrún olúwa dá mi padà láàálí kí ló sọ àmàlà sọ̀ọ̀lẹ̀ kí n tẹ̀lé kí n lè ṣiṣẹ́ rẹ̀ kí lọ́lọ́run sọ kí mọ́ tààrọ̀ tún lè tí ń ṣe tẹ́lẹ̀ inú sàárè kú tí ń pariwo yẹn àdúgbà tó fẹ́ kú dábẹ́ padà náà kàlà àgbẹ̀dọ̀ rárá rárá rárá àlídà padà ìnáhà kàlìbátún wà kan ìlú ha ọ̀rọ̀ ẹnu èyí tó ń sọ yẹn òun nìkan ń sọ lórí ahọ́n nínú sàárì nígbà tó ti kú dá mi padà ọ̀rọ̀ ó kàn ń fẹnu yaran sọ́bẹ̀ ni kò lè wọ́ọ̀k wà inú ara ìní barizakun kò lè padà sáyé mọ́ gàgá barizak jẹ́ ìpè bàríà a lè tuntun screen for most appropriate ibi ni bàríà ní wàrá ìgbàlùzákò ilá yọmù ìwà tó díjọ́ gbéǹde ká tó mú gàgá yẹn kú kò lè padà sáyé mọ́ ọlọ́run ṣàánú wa. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى نعم Yeah. Mm. Mm. tó wá sí eréke tó ń tẹ̀lé tẹ̀lé ní gbogbo ẹ̀rọ. mo gbọ́ yìí. wọ́n ta. ẹnìkan ní fáà nínú fáàmù ẹ̀ màálù wà ń bẹ̀ àgbò wà ń bẹ̀ àwọn ẹran ọ̀ṣọ́ ewúrẹ́ gbogbo ẹ̀ wà ń bẹ̀ ó tún wá ní poultry ó tún ó tún wá ní pigri ibi tí wọ́n ti ń ṣe ẹlẹ́dẹ̀ tóró ní ẹlẹ́dẹ̀ yọ owó ìdí tó fi lọ ń pé tí màálù bá bí ẹyọkan ní máa bí èsì ní màálù fi bí méjì ewúrẹ́ bí mọ̀jù méjì èsì ní fi bí mẹ́ta bọ̀tẹ̀ ẹlẹ́dẹ̀ yóò ọmọ ẹlẹ́dẹ̀ lè bí mẹ́wàá lè bí mẹ́ẹ̀ẹ́dógún ó lè bí ogún lẹ́ẹ̀kan náà owó nìyẹn ẹ̀nà ẹ̀lẹ́sà ń bímọ lẹ́bí ẹlẹ́dẹ̀ ó máa fẹ́ lẹ́dẹ̀ náà kù àrọ́ọ̀mù ni kìí ṣe gbogbo bísínẹ̀sì ẹ̀ làrọ́ọ̀mù dígírì yẹn tó fi kún yẹn ẹbí tó fi ń sin ẹlẹ́dẹ̀ yẹn ní haram yẹn láyọ kúrò ó yẹ kó lọ kọ̀ǹvàtì sí nǹkan mi bóyá grass cutter ọ̀yà bóyá ní ó lọ kọ̀ǹvàtì rẹ̀ bóyá fishery ẹja pond bóyá kó lọ máa sin ẹja bóyá ní ó kọ̀ǹvàtì rẹ̀ gbogbo bísínẹ́sì yẹn mo fi ẹlẹ́dẹ̀ yẹn kò sọ gbogbo bísínẹ́sì yẹn di haram ọwọ́ bí ẹlẹ́dẹ̀ yẹn ní haram tó wà bẹ́ẹ̀ ṣùgbọ́n tó wáyé pé ẹlẹ́dẹ̀ nìkan ní sùn pọ́n délé a jẹ́ pé gbogbo bísínẹ́sì ẹ̀yẹn jẹ́ kí ni haram ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tó tún ń tajà ó gba distributor soft drink èmi ni coca-cola fanta seven of gbogbo nǹkan wọ̀nyẹn tá a mọ̀ sí soft drink tá a mọ̀ pé minerals nílẹ̀ yorùbá tó ń ta ó tún wá ń ta ọtí náà sí ṣé díẹ̀ ó tún gba flower distributor ó tún ń ta mọ̀rọ̀kó díẹ̀ wa ó tún wá ń ta gbogbo bísínẹ́sì enyekọ kọ́ ni haram ọtí tó ń ta yẹn ni kí ni haram yẹn ni ó mú yóò fi nǹkan rọ́pò ẹ̀ haram ni gbogbo bísínẹ́sì kan gbélé bóyá agbọ́ kí ni nàá ó bísínẹ́sì lè jẹ́ ó ń ta màálù ṣùgbọ́n tó bá ti dìgbà léyà àwọn àfáà ní màálù tí ò bá pọ́dún mélòó wọlé yá Abdullahi ọdún mélòó ni màálù ó tètèrè lọ sí tí àléyá tún ti dé o ọdún mélòó ni màálù ó tó kó tó wọlé yá ọdún mẹ́ta kọ́ o mẹ́rin kẹ̀ làkúnmílẹ̀ ń sọ yẹn o méjì mi ò mọ̀ báyìí o ọdún kan ni àti six months tún ni ẹ̀rí gbogbo ọjọ́ ń sọ ní ìsìn là ń pè ní èmi nìkan ni mo ṣèfù báyìí à ń pè ní eh, à ń pè ní kí ni jáàlù mọ̀rọ́kà ẹ̀yìn òṣòro à ń pè ní jáàlù mọ̀rọ́kà ní súnà jáàlù mọ̀rọ́kà eh? àìmọ̀kan tó gunra wọn èmi ń sìn jáàlù bàṣì àìmọ̀kan tó ṣe fi wé mọ́ mo ní èmi ò mọ̀ o so mo ti fún yín láàyè láti lọ mọ correct one ṣùgbọ́n ẹni tó kàn déédéé sọ̀kan tí ò dá lójú ẹ́ ò ti kọ́rọ̀ ẹ̀ jẹ́ <laughs> anyway kákan mọ́ tàrà kákan jókòó àgbò àbí àwọn ewúrẹ́ tí ò bá pé ọdún kan ewúrẹ́ tí ò ṣe kí ni tí ò pé ọdún kan kò wọlé yá yóò ti bọ́ sọ́dún mi kò bá jẹ́jọ́ kan ó wá ń ta ẹran àgbò nìkan lànàbì ló yọ̀ǹda kí ni mo pè àgbò pé tá àbárẹ̀ èyí tó pọ́dún kan èyí tó bá ti pé oṣù mẹ́fà náà wọlé yá ṣé ẹ gbọ́n tí wọ́n sọ àwárí ìwọ́dẹ̀ ń tó ń sin ẹran àwọn èèyàn wá bẹ̀rẹ̀ ẹran léyà àwọn èèyàn wá pọ̀ wọ́n ní ẹran rẹ ló dáa àwọn ẹran tó ti wá pọ́dún kan ti tán àwọn yòókù ìpọ́dún kan ṣùgbọ́n wọ́n tóbi àwọn ẹran ẹjọ́ sẹ́ràn ìwọlé ó wọlé à wá tà fún wọn wọn ò sì tí ì pọ́dún kan haramu ni ọjà tó ń tà lọ́wọ́ lásìkò yẹn torí gíṣù ni ó tan àwọn èèyàn jẹ mọ̀ngọ́ṣánà ẹni tó bá tàn wá jẹ èsì lára wa mo rò pé tiye sòkọ́lọ́hún ó ṣàánú wa so nǹkan business lè jẹ́ halal káràmù wọnú ẹ̀ mo má pẹ̀rẹ̀ irú ẹ̀ràn ilé àwọn fúlàní tí bá lọ ra màá tí àwọn èèyàn bá lọ ra màálù mo máa ń sọ bẹ́ẹ̀ tí bá lọ bẹ́ẹ̀ èmi kàn máa lọ ọbẹ̀ ní o èèyàn máa lọ fojú lóúnjẹ sí àpé pọ̀pọ̀ ṣìnṣìn ọdún kí ni mo sọ yìí tó ń tó jẹ́ ìṣòro ma ó ló máa ń pa lọ́dọ̀ rárá o àmọ́ èmi á máa lọ ọbẹ̀ tó àwọn àáfàá ni kí wọ́n máa lọ gbogbo àwọn àyè yẹn ẹlòmíràn ìkàrẹ́ tó wà ní tó ajé ko ibi mélòó ló fẹ́ lọ èyí tó súnmọ́ àdúgbò yìí náà lọ tó bá sì lágbára láti lọ síbi táwọn èèyàn ó pọ̀ lọ́bẹ̀ kó lọ ṣàlàyé ẹ̀sìn ara ojúṣe àáfàá gangan nìyẹn tó ní a máa lọ́bẹ̀ pé màálùú báyìí o tí ò bá ti pé ọdún méjì o mọ́ta fáwọn èèyàn o àgbò tí ò bá pọ́dún kan o màá béèrè láwọn fúlàní ló pé báwo lẹ ṣe máa mọ̀ wọ́n á fi bí ìwo rẹ̀ wọ́n ní kíní ìwo ìlànà fi mọ̀ ẹlómi lóhùn lòún sìn àti bàbá ń lọ wọn ò gbó ti yé wa so ojúṣe àfààní láti máa lọ a máa lọ ṣàlàyé ẹ̀sìn ìgbà tá à ní tí wọ́n ń pè ní súlétọ̀ agbára àṣẹ láti pa wọ́n láṣẹ láti fìyà jẹ wọ́n a ní agbára àti ṣe kíni láti ṣàlàyé fún wọn. sùrẹ́lù mi ò mọ̀ ó dàbí ọ̀rọ̀ làádà kó ti lọ sọ fún wọn níbi tí wọ́n ti ń ta ẹran pé làádà kò bá ṣẹ̀rí àmọ́ tẹ́ lẹ fẹ́ rẹ ẹran ẹ mọ̀ ná ẹran ẹ nà tẹ bá ná ẹran tán wọ́n ní one hundred and twenty thousand lẹ́rìn ẹ ti wá san owó olówó akówó làádá o ṣé bá a ti jọ dúnàdúrà tí ṣe rí àsọ ẹran one hundred and twenty thousand wọ́n ní rárá okòwò làádá ewu lówó làádá wọ́n lè sọ pé fún wa ní one thousand five ó dà mú one thousand owó kí ni wọ́n ní owó làádá mo ti ṣàlàyé fún ọdẹ gbọ́ndé kódà ilẹ̀ haúsá gan bí wọ́n ti mọ kí ó bẹ̀ ni wọ́n ṣe ń gbà lọ àwọn mi ẹ ti ṣírò owó làádá yẹn mọ́ ara owó ẹran that is the cost price ẹ ti mọ̀ ẹ wá fi èrè tẹ fẹ́ jẹ owó pé àwọn míì tẹ bá fi ra ẹran tán wọ́n ní okòwò ṣọ́ọ̀bù okòwò tíkẹ́ẹ̀tì local government ṣẹ́mi ni mò ń tajà tó fẹ́ gbowó tíkẹ́ẹ̀tì ni ẹ ti ṣírò gbogbo cost owó pé ẹ ra oúnjẹ fún owó pé ẹ̀ ń sanwó ilẹ̀ níbi tẹ́ wà abẹ́ gba ṣọ́ọ̀bù local government ń já tíkẹ́ẹ̀tì fún yín làádà yẹn gbogbo kíní yẹn lẹ́sìn símọ́ èlò lẹ́ran tẹ́ bá ti wá dúnàádúrà tán iye báyìí ni ẹran lẹ́ran ó mọ mẹ́rin ẹ̀ lọ ìgbà míì okùn ó wà lọ́rùn ẹran ẹ ti rò pé ti kó gbogbo ẹ̀kọ́, kàn yọ ni ó lẹ́ra okùn ni gbogbo kí ti sọ níbẹ̀rẹ̀ pé okùn yìí kò sí lára tá à ń ṣe fi okùn mu ni ẹ̀yin okùn tẹ́ fi ẹran lọ gbogbo àwọn ló lẹ́kọ̀ọ́ tó ló jẹ́ pé èèyàn òwò dẹ̀ jẹ́ òwò halal mara ni wọ èyí tó sì máa ń fa ni àìnímọ̀ nípa òwò gan tá à ń ṣe sojúṣe àfààní láti ṣàlàyé kò ń ṣe alcohol nìkan lèyàn máa ń jókòó sí kí ń ṣàlàyé nǹkan fáwọn èèyàn èèyàn máa ń lọ lọ síbi tí àwọn èèyàn ti ní bùkátà sí yẹn ẹ lọ ṣàlàyé fún wọn máa ń lọ àbí hádà ànábì wo lélẹ̀ tí ń jẹun títí ń rìn kiri inú ọjà kò dáa kí wọ́n lọ máa ráfà inú ọjà ìtìjú ni àwọn yóò máa kùránì sọ àwọn èèyàn kan ṣe mọ̀kíkílà ànábì wà inú ọjà ó lè wá rajà fúnra ẹ̀ fáwọn ìyàwó ẹ̀ ó lè wá síbi ọjà láti ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn ń bẹ̀ náà fádọ̀ ọlọ́ọ̀tàlà àrìnkẹ́ kó dá kọ́lẹ̀ ní ọjà ṣùgbọ́n máa ṣàlàyé fáwọn èèyàn díẹ̀ díẹ̀ díẹ̀ tó bó ṣe rí nìyẹn sàn gbọ́dọ̀ kó mo dáhùn béèrè yín lẹ́kùnrẹ́rẹ́ tí bá ti gbà béèrè ní ìsìn mo fẹ́ lọ sí madrasa so this is eh, seven oh five mo fẹ́ lọ lẹ́kẹ́ tí bá ti sọ eléyìí ṣàlá àtúnmọ̀ sọ ìfún gbà mí. àwọn ẹran tí mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ kò pọ̀ èyí tá a lè jẹ ló pọ̀ ìdí nìyẹn tó lọ́run sọ àwọn ẹran tó ta lè jẹ kó máa dárúkọ wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan odidi Quran bó ṣe wà tí wọ́n bá kọ orúkọ ẹran tá a lè jẹ sí kò lè gbà i mean space ti akọ̀rọ̀ ọlọ́run sí yẹn torí pé ẹ mọ oríṣiríṣi ẹran varieties àwọn ẹran tó wà ní country species oríṣiríṣi wọn máa sọ màálù ní ìsìn ẹ̀mọ oríṣiríṣi ìran màálù tó wà ní ẹran àkọ́kọ́ tá a lè jẹ ó tẹ̀ wá nu Quran directly na hurimat alaykumu dama. wa lahmul khinzir àbí ọlọ́run ní aṣeléwọ̀ fún yín ẹ̀jẹ̀ jíjẹ hurimat alaykumul maita wa dam wa lahmul khinzir àkọ́kọ́ ọlọ́run ní aṣeléwọ̀ fún yín àlèmẹ́ta ṣúra àwọn oníyẹn. Aya yẹn. ẹ̀ẹ̀kánà wà bàkọ́rà tí mẹ́ìdà yẹn ni kò mú áyàwó ni bá wá áyà kí wọ́n lè mú dání fórí mẹ́ta àlékún mo lè mẹ́ìta ìdẹ́gbẹ̀ ní mẹ́ìta mẹ́ta atfa àǹfi ìyí ẹran tó kú fún rẹ̀ kí ló pa aṣáàrì kó kú fún rẹ̀ tó ní yorùbá bá ń pè ní òkú mbété ní yorùbá tọ̀yọ́ áyàwó nọ́mbà kíni sura kíni sura Maida sura five. ṣe yé súra ẹlẹ́ẹ̀ka máa ayẹ ẹlẹ́ẹ̀kẹta máa bẹ̀ yẹn lọ́nà ó mọ́tò alẹ́kùnlé mẹ́ta ẹran tó kú fún rẹ̀ kú ń bètè ẹran ẹ̀ jẹ́ wà dáàmù ẹ du ẹ ṣáà kú kú fún rẹ̀ bóyá ń lọ inú bú ẹkàn kan tó ti kú kì ṣe pé tàkúté mú un tàkúté ọlọ́gán ẹ̀ báwọn ọ̀yà burú yóò fa ya àwọn kan ní yóò gé ni tó wà lọ kú ìyẹn ọ̀tọ̀ kò ti dà lára ẹ̀ tàbí wọ́n yìnbọn ẹ̀jẹ̀ ti dà lára ẹ̀ lọ kú kò kú fún rẹ̀ náà nìyẹn ẹran tó kú fún rẹ̀ ṣéyé wàdàm ẹ̀jẹ̀ ayé ìgbà kan wọ́n ń pè wọ́n ń pè ní jòsín lọ́yọ̀ọ́ ìmọ̀ tí wọ́n ń pè mọ́ báyìí o àwọn kan ń pè ń dọ́ngbọ̀rọ̀ tí wọ́n bá ti lọ ń dún màálù sura five ayà tí wọ́n bá lọ dún màálù wọ́n wà á gbé igbá sí abẹ́ bí ọbẹ̀ yẹn ẹnu ọbẹ̀ yẹn wọ́n wà á gba ẹ̀jẹ̀ yẹn tí wọ́n bá ti wá gba ẹ̀jẹ̀ yẹn yóò di ó ní wọ́n ṣe máa ń ṣe wọ́n wà sí wọ́n wà mọ́ rẹ̀ wọ́n mọ́ gé yàdá bí ẹ̀jọ̀ wọ́n máa ń jẹ́ ìwọ nínú ṣẹ̀rẹ́ Islam a lè ẹ̀jẹ̀ ìyẹn làwọn ẹlẹ́rìí jìhúfà kàánú bẹ́ẹ̀lì pé do not consume blood ṣàgbé bíbélì èdè tọ́lọ̀ ti sọ bíbélì tí Jésù sọkọ ni wọ́n fi ń ka bíbélì English ni wọ́n fi láwọn ò ní gba ẹ̀jẹ̀ kíká gba ẹ̀jẹ̀ ara ẹ̀jẹ̀ jíjẹ ni tó ṣe wọ́n nù tí wọ́n fi láwọn ò ní gbẹ̀jẹ̀ ó rọ́ǹgì yẹn ò dé àtiwá o nǹkan jíjẹ lọ́lọ́run sọ pé ká má jẹ o kúrì mẹ́ta alẹ́ ìfún ìmẹ́ta òkú ẹran wàdám àtẹ̀jẹ̀ náà àti ẹran ẹlẹ́dẹ̀ ẹ má jẹ ẹran tí mo pé àwọn kan tó nígbà tá a wà ní secondary school mo rántí ń form one wọ́n kọ́ wa ní agric animal ní ọ̀dà ẹlẹ́dẹ̀ wọ́n wá ní ẹlẹ́dẹ̀ wọ́n ló nǹkan méjì ni ó fún problem ní jíjẹ àkọ́kọ́ wọn ló wà pátì ọ̀rá ẹ̀ ó burú lágbára jù wá jẹ́ kí cholesterol ara ó pọ̀ ẹlẹ́ẹ̀kejì wọn ló ní wọn tania and tania saginata bí wọ́n ṣe kọ́ wa gbà nìyẹn o hmm? wọn ló wà lára ẹ̀ kí ni ẹ̀dẹ̀ burú tó bá wọ ara èèyàn yóò máa mọ̀ ẹ̀jẹ̀ ẹ̀ ẹnìkan wá ní the fatness ti wà bá ti ń sìn kíníkan ó yọ ọ̀rá ẹ̀rìn yẹn kúrò adúpẹ́ tìwọ́ mi ti wà wọ́n mọ̀ fún ní tìwọ́ máa torí náà lè jẹ́ ẹ̀ lè jẹ́ ọlọ́run sọ pé ìdí tá fi ní kẹ́ mọ́ jẹ́ nìyẹn ọlọ́run ní ẹ̀ mọ́ jẹ́ rárá ẹ̀ bá dìfátìnì dìfátì ẹ̀ ẹ̀ bá lè dìfátìnì fún ẹ̀ bá fún ní tìwọ́ máa ẹ̀ mọ́ jẹ́ tẹ̀síwájú jàre wọ́n máa wẹ̀ ìlà lọ́rọ̀ ìrìnlá ibi gbogbo ń ta bá pa á dùn ní báyìí ṣùgbọ́n àpá fún ọlọ́run àpá nítorí ìtọ́lọ́run àfowókọ ọlọ́run pa wọ́n dùn fún ọdún fá wọ́n dùn fún ọdún ṣàngó wọ́n dùn fún òòṣà wọ́n dùn fún jésù wọ́n dùn fún gbogbo nǹkan wọ̀nyẹn èyàn jìnà sí. wálé mo nìkọ́ nìkọ́ kí ló tẹ̀lé ẹran tá a fún lọ́rùn pa ẹran tí mo pè é ọkùn lọ́rùn lẹ́rọ àrùn jù títí tó fi kú. yẹn àwọn tó ń dẹ wáyà lóko kò fi wọ́n ṣùgbàṣẹ̀ rí àwọn. ṣàgbé wáyà ó fún ọrùn ẹ̀ ni kò lè dì dágbé kíní tó ń fún yẹn máa gé tó máa gé ọrùn yẹn fi àmì lẹ́ẹ̀kan náà tẹ́jẹ́ ó jáde kì bá dà bọ́jú àgbé yóò fún lọ́rùn tó jẹ́ òwà àfi téèyàn bá bá ń bẹ̀ tí ò tí ì kú. sòtàkùtẹ̀ ọlọ́fà tá a máa pè lọ́lọ́gàn lọ́yọ̀ yẹn òun ni kíní yẹn máa gùn tá inú ara ẹran yẹn wíwọ ara ẹ̀ tó wọ ara yẹn ẹ̀jẹ̀ ó àmọ́ jáde ńbẹ̀ tẹ̀ràn yóò fi kú àlebá tó ti kú ńbẹ̀ tàbí kó má ti kú ìyẹn ló bá ṣẹ̀rí àmọ́ sòtórí fúnfún lọ́rùn náà lókun yẹn wáyà yẹn fún ọrùn ẹ̀ pa síbẹ̀ ni gbòrògbòtìyé tàbí ẹran tí wọ́n choke to death ẹ̀yin tẹ́ máa ń dẹ ìṣà òkété lóko tẹ́wàá fín ìṣà yẹn pẹ̀lú èéfín gbàtẹ́ dẹ òkété títí tí ó jáde tó sì ti rẹ̀ yín <clears throat> yóò wá kú sínú ṣà pẹ̀lú pé wọ́n fin èéfín yẹn kò jẹ́ kó lè mímọ́ so choke to death mùnhánikọ́ lòun náà mo rò pé ti yé wa so ọlọ́run ó ṣàánú wa choke to death irú ẹran tó mọ omi kú ẹlé gala títí ní gala wọnú omi ó wá tẹ̀rì sínú bó lẹ́ kó máa gbórí sókè but omi ló wá mú kú lọ́rọ̀ àlejẹ́ náà wá ṣókè bẹ́ẹ̀ tí ní tẹ̀síwájú wàlìmọ̀kúdátú wàlìmọ̀tàrọ̀bìyà wàlìmọ̀tàrọ̀bìyà múbọ̀ múbọ̀ múbọ̀ ẹran tó ṣe wípé wọ́n lù pa ni ẹran tó ṣe kí ni wọ́n lù pa kú mọ̀ gbogbogbogbogbò yẹn wọ́n sá ṣẹlẹ̀ sáwọn ìkúté wọ̀nyẹn bá àwọn kan lù ló kú wọn ò dú gbogbo díẹ̀ ẹ̀tù ni ẹmú ẹmú ẹmú gbogbogbò wọ́n kàn lù pa. mo rò pé tàbó rí bọ́ ẹran tó rí bọ́ ibi tó wà ibi kan tó ga ni ó kàn rí bọ́ ó ṣe rí bọ́ ó kàn nà wọ́n à tó wá kú nà píhà ẹran tí wọ́n kàn pa lágbo àwọn fúlàní kílẹ̀ tó mọ́ màálù yẹn ó rorò ó ti kàn kejì pa wọ́n kàn ẹ láàárọ̀ kò mọ́ ẹmọ tí wọ́n ní nǹkan ò yẹn pé kò ju ìrù rárá kò sì ṣẹ́jú kò nìyẹn wọ́n á sáré du wọ́n á pé àwọn alápàtà láàárọ̀ ìtìtì wá gbèrú àwọn alápàtà kan náà sì wà irú ẹran ni wọ́n máa wá kí ẹran tó kú fún rẹ̀ wọ́n á fọ̀bẹ ẹ̀yìn lọ́rùn kí wọ́n tó gbé wá gbòòrò àwọn yẹn ni wọ́n pa muslim ni wọ́n àwọn yẹn ló wọ́ọ̀sì jù máa ń jàmbá mùmíní ọlọ́run kó ṣàánú wa alápàtà àwọn màálù tó kú núgbó àwọn fúlàní yìí fún wọn tẹ́lẹ̀ o pàápàá fúlàní ìlọrin fún yẹn bọ̀ ọgbà ní ẹgbẹ́ owó kan ké ẹ̀yin lẹ́mọ̀ ẹ̀ lọ́mọ jẹ́ kò bá ṣe rí àmú gbòrògbòdìyé náà. wà máa kálà sáàbù ẹran àbìjà kìnìún ẹkùn hmm? yílà mọ́dàkẹ́ tún kìnìún kìí ṣe ẹran yẹn ni wọ́n ní ká má jẹun mò ń ṣàlàyé ni o àwọn ẹran àbìjà ó ti wá pa ẹran yẹn ẹran yẹn ti kú ó wá ń jẹ àbìjẹ mọ́ wà á máa kí ló pé akala sábọ̀rọ̀ asábò ni àwọn ẹran abìjà yẹn carnivorous animal has already killed an animal that animal killed by a carnivore is forbidden for a Muslim to consume to eat ilà máa kí ló pé. ọ̀rọ̀ àgùntàn ara rẹ̀ ló sọ wọ́n á kàlà sábọ̀ ilà wàmá dúkìá wàmá zakaitu. but you make this carnival. you know ẹ̀wọ̀n fáwọn ẹran abìjà yẹn tí wọ́n bá gbẹ ẹran mọ́ ọrùn ni wọ́n ti dì í mú. bọ̀tẹ́ ẹran yẹn ò ní tí ì kú bó ṣe wá rí tẹ́ ń bọ̀ ló wá sá lọ tàbẹ́ lé ẹran yẹn ò tí ì wá kú ẹ̀yin wá ṣe kí ni dàkẹ́ ẹ bá dùn ẹ lè jẹ yẹn ṣùgbọ́n ti pátán nà ẹ̀rẹ̀ rí pé ṣókè ẹ̀ náà ó fún ọrọ̀ ẹ̀ títí títí títí títí tó fi wá kú. ẹran tá a pa sójú bọ ansof nusu ẹran tá a pa sí kíni ojú bọ. yáyá lẹ́dí náà máa ń ẹ̀ ẹ̀ iná Inna kọ́mùrọ̀ iná máa lè kọ́mùrù wà lè méjì wal ansob wal azlam rígizún min amẹ́lì ṣètọ́n fájìtẹ̀ níbú la'allakum tuflihun. torí náà àwọn ẹran tá a pa sójú bọ a lè jẹ́ o náà. wọ́n á ní ẹ̀sàkọ̀ sí ní ìlú àtìlá. ọ̀rọ̀ yẹn ẹran kọ́ nìyẹn ó fi padà sáyà tẹ́ máa mú ajé ajé mímu bàbá láti tú nìyẹn nínú kùránì táwọn bàbá kọ́ tún ilẹ̀ yorùbá ń jọun wọ́n tú sí aslam wọ́n tú sí fífi ọfà pín nǹkan kí ni ìtumọ̀ fífi ọfà pín nǹkan nítorí ṣẹlẹ̀ ní pé àwọn lárúbáwá wọ́n máa ń ní ọfà tí ń pè lọ́fà òun ni ìdí wọn máa ń ta jáde lára ọrùn there is a bow and arrow that arrow is called ọfà in yorùbá language and that bow is called ọrùn in Yorùbá language ṣó bí eyín sà ọfà tó wá jáde yẹn àwọn lábá máa ń nírú ẹ̀ mẹ́ta wọn kọ lọ sí kan mọ́ lọ sí kan ìkẹta wọn ní kọ̀ọ̀kan sí tàbí ṣe sí kan mọ́ ṣe sí kan wọn ní kọ̀ọ̀kan sí kẹta tẹ bá tó wá fẹ́ ṣe nǹkan tẹ bá ti lọ bẹ̀ wọ́n á mí nínú apó tó wà ọfà nù kíní ẹ̀ máa pó wọ́n á kó sínú ẹ̀ wọ́n á máa mí kúkúkúkú èyí tẹ bá ti wá fà jáde tẹ bá mú mọ́ ṣe nǹkan yẹn mọ́ ṣe nìyẹn o tẹ bá mú ṣe ẹ ṣe kánírìn àjò ní lọ tẹ bá mú kan tí wọn kọ nǹkan kan tí ẹ tuntun mi sóbi yé nìgbè fífi ọfà yẹn náà fi tu fífi ọfà pín nǹkan ṣùgbọ́n tún bẹ̀ gangan ni to foretell fortune fortune telling hmm? kéèyàn máa sọ àsọtẹ́lẹ̀ kéèyàn máa wuṣẹ́ lẹ́yọ̀bá. lóríṣiríṣi ọ̀nà tẹ́yẹrin tẹ́yẹpẹ dífá ọ̀pẹ̀lẹ̀ ẹ̀rìndínlógún ìkin gbogbo ọ̀nà àbí kéèyàn dédé wókè hàn kó máa ń sọ̀rọ̀ àti gbogbo ọ̀nà téèyàn fi ń sọ tí ó ṣẹlẹ̀ lọ́la ọlọ́run ní ká máa ń ṣe orúkọ tí yé wa ẹ̀tọ́ ọlọ́run fún alágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run mọ́ jùlọ Muhammadin وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته